àti ìyè kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ mi ìbá ṣe pé ti mọ̀ mí ẹ̀yin ìbá ti mọ̀ baba mi pẹ̀lú láti ìsinsìnyí lọ ẹ̀yin mọ̀ ọ́n ẹ sì ti rí i. Fílípì wí fún un pé. Olúwa fi baba náà hàn wá ó sì tó fún wa. Jésù wí fún un pé. Bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀ Fílípì ẹni tí ó bá ti rí mi ó ti rí baba ìwọ a ti ṣe wípé fi baba hàn wá ìwọ kò ha gbàgbọ́ pé èmi wà nínú baba àti pé baba wà nínú mi ọ̀rọ̀ tí èmi ń sọ fún yín èmi kò dá a sọ ṣùgbọ́n baba tí ń gbé inú mi òun ní í ṣe iṣẹ́ rẹ̀ ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú baba baba sì wà nínú mi bí kò ṣe bẹ́ẹ̀ ẹ gbà mí gbọ́ nítorí àwọn iṣẹ́ náà pàápàá lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹni tí ó bá gbà mí gbọ́ iṣẹ́ tí èmi ń ṣe ni òun náà yóò ṣe pẹ̀lú iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni yóò sì ṣe nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá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 àní ẹ̀mí òtítọ́ ni ẹni tí aráyé kò lè gbà nítorí tí kò rí i bẹ́ẹ̀ ni kò sì mọ̀ ọ́ ṣùgbọ́n ẹ̀yin mọ̀ ọ́ nítorí tí ó ń bá yín gbé yóò sì wà nínú yín èmi kì yóò fi yín sílẹ̀ ní aláìní baba èmi ó tọ̀ yín wá nígbà díẹ̀ sí i ayé kì yóò sì rí mi mọ́ ṣùgbọ́n ẹ̀yin ó rí mi. Si nítorí tí èmi wà láàyè ẹ̀yin ó wà láàyè pẹ̀lú ní ọjọ́ náà ni ẹ̀yin ó mọ̀ pé èmi wà nínú bàbá mi àti ẹ̀yin nínú mi àti èmi nínú yín ẹni tí ó bá ní òfin mi tí ó bá sì ń pa wọ́n mọ́ òun ni ẹni tí ó fẹ́ràn mi ẹni tí ó bá sì fẹ́ràn mi a ó fẹ́ràn rẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi wá èmi ó sì fẹ́ràn rẹ̀ èmi ó sì fi ara mi hàn fún un. júdásì wí fún un pé kì í ṣe ìsìkáríọ̀tù. olúwa èyí a ti ṣe tí ìwọ fi ara rẹ hàn fún àwa tí kì ó sì ṣe fún aráyé. jésù dáhùn ó sì wí fún un pé. bí ẹnìkan bá fẹ́ràn mi yóò pa ọ̀rọ̀ mi mọ́ bàbá mi yóò sì fẹ́ràn rẹ̀ àwa ó sì tọ̀ ọ́ wá a ó sì ṣe ibùgbé wa pẹ̀lú rẹ̀ ẹni tí kò fẹ́ràn mi ni kò pa ọ̀rọ̀ mi mọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ kì í sì í ṣe ti èmi ṣùgbọ́n ti bàbá tí ó rán mi nǹkan wọ̀nyí ni èmi ti sọ fún yín nígbà tí mò ń bá yín gbé ṣùgbọ́n olùtùnú náà ẹ̀mí mímọ́ ẹni tí bàbá yóò rán ní orúkọ mi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 èmi ó sì tọ̀ yín wá ìbá ṣe pé ẹ̀yin fẹ́ràn mi ẹ̀yin ìbá yọ̀ nítorí èmi ń lọ sọ́dọ̀ bàbá nítorí bàbá mi tóbi jù mí lọ èmi sì ti sọ fún yín ní ìsinsìnyí kí ó tó ṣẹ pé nígbà tí ó bá ṣẹ kí ẹ lè gbàgbọ́ èmi kì yóò bá yín sọ̀rọ̀ púpọ̀ nítorí aládé ayé yìí wá kò sì ní nǹkan kan lọ́dọ̀ mi ṣùgbọ́n nítorí kí ayé lè mọ̀ pé èmi fẹ́ràn baba gẹ́gẹ́ bí baba sì ti fi àṣẹ fún mi bẹ́ẹ̀ ni èmi ń ṣe ẹ dìde ẹ jẹ́ kí a lọ kúrò níhìn yìí